I'm doing my best I'm trying my best what is wrong with you. put your head down just shut up. ṣé fẹ́ bójú tún fún ọmọ yìí. èpè yìí lè èpè lè ṣe báyìí. kí ni mò ń wù yìí company. yes yes the company. open it? I need this job to save my son. dárí jì mí mi mọ́mọ́. eegun àti ro wọlé èèyàn àti ro jáde ta tún mọ̀ pé èèyàn àti ro tó jáde léegun àti ro tó wọlé. Your Excellency olówó orí mi. hello hello ìyá informant ló ń sọ̀rọ̀. Good morning once again, everyone. Good morning ẹ̀yà mú kan wọn ṣé ìwọ ni kí n kọ́kọ́ pa àbí òun àbẹ́ méjèèjì. ìwọ wo ló ń bẹ nílé alára tó o lé koko bí ojú ẹja. dákun tí bá sá ọ sọ kápẹ̀rẹ̀ kan ni níwájú èmi ọba ńlá ló ti ń lérí. ọmọ ogun bá ń lọ. ẹ wí fún kábíyèsí kí wọ́n ṣẹ́gun ká lọ bá ìgbẹ́kẹ̀rẹ́ ká jẹ wọ́n. àtàrí àjànàkú ológun ti ń bọ̀ yìí gbogbo ilẹ̀ tí wọ́n ti ṣe lófò lásìkò tèmi yìí mo fẹ́ tún ìtàn náà kọ. ẹgbẹ́ mi wé mọ̀ bí àgbẹ̀bọ̀. báńkì dasaki. dasaki. èdè dùn máa rìmọ̀ lọ́ọ́ ní ọpẹ́ ògbójú ọdẹ ńlá ni baba ńlá wa. kó wọlé ọ̀rọ̀ ayé mọ lónìí. padà kò sí nǹkan kan tó lè ṣe fún mi. èmi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹni bá pé kí láṣẹ láṣẹ wọn. ọ̀rọ̀ máa di ẹyin òmàwòdì ìpọ́nrí máa pọ́gbọ̀n ìyá yín tó máa ṣà ó wá fojú di àṣà gidigbi tiwa. ìrókò àlùjù ní dẹ́rù bàtà. ìrókò àlùjù ní dẹ́rù bàtà. obìnrin lọmọ tó ń bọ̀. dálẹ́lẹ̀ ètùfẹ́ ọmọ wa ètùfẹ́ ti kú ọba yín lè sígbà mm. kí gbogbo ẹ̀yin tó kù nínú ìlú kẹ́sì wàá darapọ̀ mọ́ àwọn ẹrú ọba Ọ̀rúnmìlà. Mm. bẹ́ẹ̀ bá rẹ́ni tó sọ fún yín pé òwú òtẹ́rù ẹ wí fún ẹ ní èyí tó fẹ́ fi fọ́nà nìkan ló mú dání. ó lọ sójú ogun ó jagun ṣẹ́gun bọ̀ wálé. balógun ti yóò fẹ́. èmi. taniyọ. igbákejì babla ni tí mo lè pàṣẹ fún babla kó parí dànù fún mi. irú àròkò wo leléyìí. ẹ eh, ajuma ajuma kí ló ń ṣe ń ta kí ló ń ṣe ń ta. ká eh? ni wọ́n sórí láàrin èmi àti ẹ àti ìlú yìí ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ah, bọ́lá. ìdángangan action. action dé ìbẹ̀rù dé. action action dé ìbẹ̀rù dé. ìdán ìdán action. action dé ìbẹ̀rù dé. action ìdángangan action. ìbẹ̀rù dé òde òde o. action la máa tán la máa tán sá lórí street. action la máa tán sá la máa tán sá ní lungu la bẹ̀ tẹ̀. Yeah. The gutter got me stronger. The gutter got me bigger. I'm a powerful, I need bread. Oh, What there is so deep. ọmọ àníwọ̀dẹ̀rì sódì agbọ̀nwọ̀n àgbàjẹ́ tó bá ti mọ̀wọ́ wẹ̀ o nànànànà án inú inú kiri húlò gbọ́gbà ó jẹ́ ọ̀sùn ṣé bí wàhálà fọ̀rọ̀tọ̀tọ̀ rẹ o ó jẹ́ ọ̀sùn àlọ́fà gbára kágbára rẹ o làbẹ́tẹ̀ ó jẹ́ ọ̀sùn tàràtà yé ọ̀sùn kálọ́nù àwọn ó jẹ́ ọ̀sùn. action. Either, either action. Action. Either go go action. Action de Iberu. Action. Action de Iberu. Either, either action. Action de Iberu. Action. Either go go action. Iberu oh. Akşamlamata sallamata sallar street Akşamlamata sallamata sani lungu Ni lungu la bete Hey, thousand, what you gonna do? Yeah, yeah, yeah. The ghetto got me stronger. The ghetto got me bigger. I'm a power for any bread. Oh, What there is so deep. I'm a ani what there is so deep. Agbọn wa gbọ̀jẹ̀ tó bá ti mọ̀wọ́ wẹ̀. Má gbowó mi lọ́wọ́ ẹ lọ́la o. Bí màá tẹ́ ẹ̀yìn ẹ̀. Inú inú kiri ń lọ bọ́ wá. Ó yẹ ọ̀sùn. Ṣé bí ọ̀sùn? tọ̀tọ̀tọ̀tọ̀ rẹ o. Ó jẹ́ ọ̀sùn. Má lọ Ó ti máa jẹ́ ẹ̀. Dẹ́gbẹ́ ẹ̀kan sí i, ṣáà. Níbo? àjọpọ̀ mọ́ tilẹ̀. àlàyé kò sí wèrè tó bá wà lẹ̀ mi ẹ lọ́jà àmọ́ bó ṣe wà yìí ó ṣe jẹ́ gbèsè lọ́wọ́ mi ìtò gbàǹjẹ ta ó sanwó ẹ̀ jọ àwọ̀ eh. rí sẹ́ kàn fún mi má wàá jọ pọ̀ má sán pọ̀. èmi ṣòtè kò yẹ èmi ṣòtè aláyé gbéra tó bá ti lówó lọ́wọ́ kó wá bá mi. Ah, eh, kó ti yẹ idán. if you don get money tomorrow kó wá gbọ́jà ó ti yẹ ọwọ́rọ́ ìdọ́gọ́gọ́. ó wà bẹ́ẹ̀ jẹ́sẹ̀ ó yà jẹ́ jẹ́sẹ̀ jẹ́ jẹ́ ọmọ ìyá mi ìgbọ́kọ̀ ẹ̀. abana sábàdà ó ti yẹ ìwé òjọbọ só èèyàn èmi mọ̀ wà yẹ ó ti yẹ bá mi gbé bá mi gbé bá mi gbé ó wà bẹ́ẹ̀ ọlọ́ọ̀sẹ̀ ó ti yẹ ẹsẹ̀ ó tiẹ̀ máa ń wọra ó tàṣárísẹ̀ ah, ah, tí wọ́n ti tẹ̀ ó máa kan lẹ̀. mo ti pẹ́ àáfà. ó yẹ ẹyin ìdán gangan ló bẹ́ẹ̀ wí <laughs> kí ló ń bọ̀ ọlọ́run ayé fún mi lọ́jà kí n fi sára. kò sí wèrè yá gbé. mo fẹ́ wọ ilé síta kí n má fi yẹn wọ kún. ojú àti ìgbò ẹ̀rọ ajá kẹ́ ẹ sanwó gbẹ̀rù bá gbẹ̀rù bá gbẹ̀rù ẹ̀fẹ̀ jọ́lẹ̀ one point two million ni ojú àti ìgbè jẹ́. wọ́n lẹ́mọ̀ bẹ́ẹ̀ yẹn ó ní ẹ̀rọ lẹ́dúrà ah, ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin ọmọ oró ó wà bẹ́ẹ̀ sẹ́ Kawasaki kò Kawasaki ó wà bẹ́ẹ̀ action ni. aláìfúnmi láìta.

Action. Go ahead, Charlie. Action. Either, either Mommy. Action. Action. Idan ah, gangan action. Action dé ìbẹ̀rù dé. Ẹ̀gbọ́n ẹ̀ ká ẹ wo gbogbo ẹ̀ ń dùn jàre. Màmá ẹ̀ ń kọ́. Màmá wà nílé, wọ́n wà nílé, kí ló wà lọ? Ló ṣe ẹ̀ náà, máa farabalẹ̀. Ẹ má bínú. Wá. Wá má tu o. mi ò ní tu. má tu o. mo ti gbọ́ ẹgbẹ́ wa. action action dé ìbẹ̀rù dé action ìdọ́gbọ̀gbọ̀ action. ìbẹ̀rù dé òde òde o. action lamọ́tọ́sọ lamọ́tọ́sọ lórí street action lamọ́tọ́sọ lamọ́tọ́sọ ní lungu ní lungu làbẹ́tẹ̀. Yeah, thousand money kó gbogbo nǹkan tó wà níbẹ̀ jáde jáde wàá rí nylon kékeré kan bẹ̀ oògùn màmí ló wà bẹ̀ kò mú fún wọn. ṣé mi. ogun ogun Ah, ṣe ọkọ mi ìwọ náà àárọ̀ mọ̀ ṣe kẹ́ ẹ̀ o ò ní ṣàárẹ̀ ẹ̀ ní fàìsàn ló pa o ṣe òkú tọ́jú mi. wá Bímbọ́ gbogbo àwọn foodstuff tó wà níbí yìí wà bọ́ sí kitchen nísìn wà lọ sí oúnjẹ wá etí ẹ mélòó. méjì. etí ẹ mélòó. méjì. títí tó máa fi dáná tán mi ì fẹ́ kó kúrò kitchen yẹn o máa gọ̀rẹ́ o. ṣé o ti yẹ. mo ti gbọ́ yín ẹ̀kọ́ tẹ́lẹ̀ èmi gan olè kúrò ní kitchen ti máa ń dára ẹ wò títí gbogbo oúnjẹ máa fi jí àtọ̀bẹ̀ àti ráìsì àjọmọ̀jọ náà pọ̀ ní kitchen. Eh, eh. o ti gbọ́ ohun tó sọ o ìfarabalẹ̀ akí eh, ọkọ mi mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. bá mi akí ṣé o sì ó lọ́rọ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ìjẹ́ bó ṣe ń tajà tó ń rówó tó ń ra ohun tá a máa jẹ wálé fún wa ṣó ń tọ́jú owó ṣá. ẹ̀rọ dẹ̀ tó wá já ṣá máa mi ẹ̀rù ti bà mí máa mi ló tọ́jú owó mo ní savings ó yẹ kẹ́yìn fúnra ara yín mọ̀ pọ̀ mọ́ tẹ́ bí ó lè fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. mo mọ̀ torí pé ohun tó ń ṣe mí ni wípé iṣẹ́ tó ń ṣe kò lọ títí kì í ṣe iṣẹ́ tó dùn mọ́ mi nínú ó kàn sàn ṣe olè ni ṣùgbọ́n òun láti máa tu owó jọ dáadáa o gbọ́dọ̀ ní àjẹṣẹ́kù tó péye tó bá lówó tó dáa lọ́wọ́ tó tó ṣòwò gidi máa fẹ́ kó fiṣẹ́ yìí lẹ̀ kó gbájúmọ́ yẹn ó ṣe kókó. túbọ̀ máa mi àdúrà náà ní kẹ́ máa fi ràn mí lọ́wọ́. mi ìdákẹ́ àdúrà mo mọ̀ pé àdúrà mi máa gbà lórí ẹ̀ tó máa fi kó owó jọ tíṣẹ́ yìí tó ń ṣe tí ò tẹ́ mi lọ́rùn tí ò dùnnú mi tó máa kú òǹsàkà nìyẹn lágbára Ọlọ́run. iṣẹ́ àbá fàdúrà rẹ̀ lọ́wọ́ ṣe tó ọkọ. ṣe tí wàá rí nǹkan jẹ báyìí. gàdí tí mò ń mu lọ́wọ́ náà ni. ṣé. tó bá ti sùn jẹ tán. ṣé ma. Akin. Hmm. Let me love la better. Ele lembra bete. Ọmọ wa strong. Sis. Ah, lè kí á wà. I'm fine o. Ó ah, sọ ah, ah. <laughs> Um, sis, anything tí máa ń sọ fún yín yẹn Dubai. No! mo sọ fún yín pé àwọn náà gba bíi fún mi àwọn náà ṣe gbogbo nǹkan tẹ́ ẹ ti rántí. onídùúró wa oh my god ọkọ ẹ ṣe gan o ẹ wo gbogbo oore tẹ máa ń ṣe ló máa ń jíṣẹ́ Ọlọ́run ò ní fẹ̀yìn náà sílẹ̀ ẹ ṣe gan it's nice meeting you. it's a pleasure ṣàlàáfíà lẹ́wọ̀. Ah, àlàáfíà ni àlàáfíà ni kẹ́dẹ̀ máa wo Abuja gangan lèmi wà tẹ́lẹ̀ òun náà mọ̀ ìgbà tí power change and bí àṣà àwọn MFM tó máa ní power must change and <laughs> tí Buhari kúrò tí Tinubu wá wá ìgbà lèmi fi wá wá sèkó bí ìbá pé máa padà lọ́jọ́ ìwọ̀n kí n kọ́kọ́ jẹ́ kán farabalẹ̀ náà sí orí oyè náà máa wá mọ̀ bí mo ṣe fẹ́ come in in terms of business ni mo fi wá wà lọ́dọ̀ òun bí báyìí. <laughs> so eh, sista mi ti máa sọ fún yín ní oh! pé òun gbé lọ́dọ̀ mi. okay okay just for, for a moment èmi náà máa tó wà independent. Hmm. Eshigo, <laughs> nice to see you. And she's not she's not looking bad. yeah. Uh uh. mọ̀, pa jọra wa. Ẹ jọra lóòótọ́, ẹ jọra lóòótọ́. Àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ actually. <laughs> Ẹ ṣe gan flaky, Mo wọn wọlé kó make wọn comfortable. To ba ti feel tó, wọ́n lè pe mí náà kí n join kí n kàn kí n kàn kí wọn ṣá. Ẹ fìlà tó ń sá, ẹ ṣe gan, ọlọ́run á ti yín náà. You are such a nice man. Ah, Thank you so much. Very nice. Flaky, make wọn comfortable. Okay inú ẹ wọlé ẹrù báyìí ni ẹ jẹ́ ń gbé yín débẹ̀. kí n pa ibi tí bá wò ah, ah. Ah, ṣé mo ní kó kó má kó má ṣàpra. mo tra mo gbìyànjú ọmọ ìwà fúnra mi lọ́kàn gbìyànjú wọ́n á tọ́ ẹ kí n máa ríra báyìí. ó wá dìgbà wo báyìí ṣé tó bá ti délé o máa pè mí. wọ́n fìlẹ̀ kí <laughs> mo máa pè ẹ́ bá ti délé nù mo máa pè ẹ́ ìwọ ni pé máa pè é ó mọ pé ọ̀rọ̀ mo máa pè é mo máa pè é kò kí ń yá ẹ ó máa délé tó ń sìn ẹ mo máa pè é ò ní gbé kọ́. fúnra rẹ o mọ̀ wípé tí n bá ti délé ìyàwó mi ló nílé so it máa make sense kí n respect ẹ ẹ but mo àṣọ ẹ pé n bá ṣe débi iṣẹ́ ní àárọ̀ ìwọ ni màá kọ́kọ́ pè. uncle ben èèyàn ló bí èmi náà ìyàwó ẹ ló nílé mi ò bá fà á èmi kò ń sọ pé táìmù tó mo máa ní fẹ́mi náà ń ta jẹ́ kí n mọ̀ tí èmi gbà tó máa tún kàn mí nà án. mo àṣọ ẹ pé màá pè ẹ. wàá pè mí. mo àṣọ ẹ it's a promise. wo tó bá pè mí màá pè ẹ o. a ní mi tí ẹ máa pè ẹ má wọrí. all right. yes. Uh, ah mo gbàgbé. kí ni ẹ. ìgbà wo làlejò ẹ lọ. ìgbà wo ni. àlejò ẹ lọ. ìgbà tí sista mi lọ. yeah. why ìgbà wo náà lọ ti báwo as in wọ́n ń wálé èmi tó ti sọ fún un pé ilé nílé wọn kó ní sùúrù kó farabalẹ̀ kó lè fi wálé ìwọ náà mọ bọ́rọ̀ tóyàn bá ń wálé ṣe ṣe máa ń ṣe kó má lọ wálé tí ò dáa fún un wọn kọ́ ṣì wà ń bì náà. ṣe àbúrò bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ tó máa fi gbàyàn sílé láì sọ fún èmi tí mo gba ilé fún ẹ. ee bébì ẹ bá for real mo gbàgbé ni bèmí náà ti mọ̀ pé tó bá tiẹ̀ wá tó bá rí màá ṣe introductions ṣé bí mo ti introduce yẹn síra yín and she's a very nice person she's a nice real person. yes. èmi fẹ́ kó yẹ ẹ́ sìn pé èmi ò láìkí ẹ̀ rárá mi ò fi ilẹ̀ rárá. irọ́ ni o ṣe ní láìkẹ́. mo ní mi ò láìkí sísítà ẹ̀ ó lò ṣe ní like sister mi wọ́n bóyá eré náà wọ́n bóyá wà ah. friendly náà ó like wọn bí ti bá wù. now she talks too much téèyàn bá dẹ̀ ti ń sọ̀rọ̀ jù ó le. túlé oko wọn ò dẹ̀ kí n tójó bẹ́yẹn náà oko ó ní free vibe ni like ó mọ̀ pé wọ́n máa ń yá mọ́yàn she's a nice person trust me. magarai. now mo fẹ́ kó yẹ pé tó o bá wà kẹ́fù kó má lè jóun ló máa pè mí àtẹníyà ah, nu nǹkan tó ń sọ yìí ti ń le jù pín wa níyàbá wo. báwo rí o kò ní sọ máìlì mi fún ẹ. babe she's just she's just a nice person. ok mo ti gbọ́ ẹ ṣáà má jẹ́ ọpẹ́ ń bí ó gbúdọ̀ kúrò ń bí next time bá wá bí mo kò rọ̀ bá ń bí o. ó máa bá a bọ̀ má bínú bọ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ má bínú bébì bó ṣo promise kó máa pè mí tó bá ṣàtìdélé. mo máa pè ẹ́ kó dẹ̀ gbé ìgbésẹ̀ tí mo tó gbé. oh don't worry mo ti gbọ́. I'll miss you baby. <laughs> you know I love you right. I love you too baby. Mm. Yeah. all right be safe. all right ẹ kí n dúró kó lọ náà. And when you see that it's not so easy You feel it's by tricks. It's not. Ọmọ ọgbọ́n. OT Lafiran street. It's not. Ọmọ ọgbọ́n o. Bàjọ́! Action! Ìjọ́gọ̀gọ̀! <laughs> Action! Ìjọ́gọ̀gọ̀! Bàjọ́! Bàjọ́! Oṣaski! Oh, pàdó àyúra nàmúra ọmọ tó ń sọ ọmọ ìyá mi ọmọ ìdọ̀ntì ó dúró tán eh, ó dúró tán ìdọ̀ntì. <laughs> Alpha. Hey, <laughs> eh, eh, eh. I mean, I mean, I mean, I mean, I mean. Now the small popori we God give me be that. Oh. Ah, <laughs> Mado. I look at this the popori for area. Now this one is a waka. I tell you. Hey, I'm ah, oh. We go watch this one. I make I call your boys. Where they enter? Ah, no, no, no, no, no, never call anybody. Get what call you now. Eh, the magic, say na today we better, Oh, my yami. Same the Yeah. What about the carry dread that time? I dey tell tell you na today you dey gather boys say uh, eh, we eh, go do him birthday but uh, uh, first thing first you no understand uh, uh, you know say they're not dey find uh, black goat inside darkness Make we talk to one wey dey important first. Yeah. The major birthday go come then we do. I dey, I know the rush. Say we out. talk mm, first. I no dey rush. Omo area don change you. I dey tell you ah. everywhere don. Omo everywhere don change o. I dey tell you. Omo cause dey sell food for that place. see the new one wey they sell kobi. <laughs> Ah! <laughs> Bado mo enter jo. <laughs> Who dey here? Go out on the roadside. Who dey here? you dey ah! na? For this area. Ah! Action. Mm. Try for you. And when ah. you see that it's not so easy, you feel it's by tricks. It's not. Ah, how èèyàn want to log on? all those wey we grow up together lájọ à ń done, dán pò dán ṣé gbogbo ẹ̀ papọ̀ street a lot of them ti lọlẹ̀ i dey tell you ilẹ̀ ti jẹ so many o i dey ah. tell you. àmọ́ oró ni ah kò easy o. strong. Mm, ọ̀rọ̀ tó sọ yìí you make me remember Iskilu Iskilu Ijakoko. Iskilu ọmọ ìyá mi Iskilu èèyàn ńlá ló dárúkọ yẹn ah! Iskilu ọ̀run rẹ̀ Iskilu na warrior lọ́ngbọ́n sójà dégàlà náà bí èèyàn ibi tí Iskilu bá wà who dey zuzu who dey who dey do anyhow. Oh, yeah, máa jọ̀yà ọmọ lẹ̀ ni. Iskilu dey use acid drink garri. Skilu dey chop bottle practically. Olong, Strong no boy. No ah omo I go dey remember the day wey all this uh, eh, omo uh, eh, Ọlọ́lá when dem enter ghetto. Ah. ah! Bado Badoski ọjọ́ burúkú ló sọ yẹn ọjọ́ burúkú ló dárúkọ yẹn Bado. Ah, àwọn kan mọ̀ pé wéèrè làwọn táwọn wá bá aléyà wọn lé wọn wọ kanáà ìjẹ́ leg no touch ground then mind sef no reach ground. lọ́jọ́ yẹn àmọ́ sori báwọn boys yẹn ṣe wọnú abẹ́tẹ̀ báyìí wọ́n kọ́ bẹ̀ sí lé mi lérí ni gbàgbàgbàgbà wọ́n pa mí báyìí díẹ̀ lóko ìsìkìlù lé wọn lérí wọn jápa ìsìkìlù ìsìkìlù na strong boy na ìsìkìlù you dey defend anything defendable you don't know his skill, iskilu ah skill iskilu liar iskilu get mind one man like seven person Ọlọ́run i dey ah. tell you i see dey find person wey get mind like his skill. i never see am. minded. Wizkid láyà. gan. àmọ́ tí kan happen wey spoil everything kan be say àyà yẹn náà ló wá pa Wizkid last last wọ́n jọ ìyá ẹ̀ mọ́lẹ̀ náà. ọ̀run rẹ o anything dem dey chop for heaven follow dem chop am o if na barbecue if na so chop am if na okporoko if na ugba if na isi ewu chop am. Ah! Ah! wọ́n yìí ṣe láyé ni kò ṣe ṣe lọ́rùn o. mi mo mi yá omo as i see you i happy o oh. mm. make i no lie ah, you sabi as e day for here now. we dey hustle back to back They dey never see mm. cap now. you understand yeah, eh, but how you dey go kí ló ń dowó báyìí wetin dey happen i dey see you dey palash i dey see as everything dey hoot for your body mm. ọmọ ìyá mi kò jẹ́ the same, ọ́ oh. o ti yàtọ̀ ti gbéra. i ah, dey calm down. Aki, calm down, calm down, calm down. Nothing much, you know. Uh, Omo, Aki, nothing past street. Uh, yeah, everything really happen as this street today. Shoti yẹn ṣe. Kò sí nǹkan tó wá spectacular bẹ́ẹ̀. Nǹkan uh, máa kú lábẹ́ tẹ. Bọ́sì street. Báwọn tó mọ̀ ṣètò. Báwọn gbé. Báwọn sọ. Báwọn jẹ. Báwọn sùn. Báwọn to ó ti yẹ tó bá ní gbègbègbè tó bá ní kó jùlẹ̀ jùlẹ̀ dàtọ̀ kò sí fọ́múlà tó jù yẹn lọ. ẹ àwọn bá dùn ẹ kárí mi ẹ ta wetin dem dey do wey you know say eke no fit do am action e don gangan wọn ya mi ya wọn who dey anyhow carry me enter ibi tí don ẹni ṣẹlẹ̀ gangan make i enter make i see as e dey go carry ma ta game yẹn ṣo tiẹ̀ carry ma play card yẹn lórí street táwa wà we dey do am na you understand. nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn i tell you say see you no fit dey abẹ́tẹ̀ May you see front o kò jẹ king of the jungle you know ṣọ́ọ́ me gbé e now you go like me sef. you like me le well well yes you know go feel leave me le you hold am passionate you understand your mama you hold am passionately me i i know i know say you love mama akin but me i no get mama again o ló yẹ kí n tètè bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ tí mo yàwọ̀ gbòòrò. mo bá wọn ṣe bó ṣe ń mo ba wọn hùwà bó ṣe ń hùwà make you see me like this so you understand but uh, akin ṣùgbọ́n pé. Okay ẹni tó bá máa jó yín inú àpáta kò ní wẹnu àáké ẹni tó bá máa ga ẹsẹ̀ àkọ́kọ́ tí ń rìn wọn never mind máa jẹ́ ẹ̀tàn. a gbé ẹ débẹ̀. bá mi gbọ́wọ́ mi jàre ó sọ fún mi pé olówó ló jókòó sí gbogbo àmọ́ tí bá mi gbọ́wọ́ mi bá mi gbọ́wọ́ mi wá sí lápò tí mi bí láì lówó. action bàbá afa action eh, àbáyé mi ìgbọ́kú ẹsẹ̀ eh, kí ló ṣẹlẹ̀ mi báyìí. Eh. ó wá rọtí bíbí ni kò dẹ̀ mọ́wọ́ dání ó wá ń sọ fẹ́mi pé létà. mo lówó òkú sí. àbí wèrè ní yá ẹ ni gàmbàrí tiẹ̀ wá mọ tí mi báyìí kò kówó dání àbí kò ní dáa fún ẹ ó yá yọwó jáde kó fún. bàbá mi lówó àwọn aláìtàlẹ́ ilẹ̀ tí máa wọ̀ sùn èlé ní dìbẹ̀ bẹ́ẹ̀ jẹ́ dímsọ̀ mi lówó tí máa five naira. Eh, wèrè tiẹ̀ ò lówó lọ́wọ́ àbí ó ṣe mi pé kí fọ́gò mọ́ yá ẹ lórí. action. ìdán eh, náà ni màá padán lórí ẹ kò ní dáa fún ẹ kò sí wèrè bá gbé fóònù ọwọ́ ẹ̀ ló bá gbé gbé fóònù ọwọ́ ẹ̀ àbí wèrè bàbá tí ẹ fẹ́ mọ tí àbí kò kò lè wá sanwó kò ní dá èmi ò mọ Túndé omi rẹ̀ mọ Yusuf o máa pàgò mọ Túndé lórí ma. bàbá tó ní a. àbí wèrè ni bọ̀bọ̀ yìí ni. aṣọ bàbá mi mi gbọ́pọ̀ ẹ̀ o kú lọ́dún yìí. gbà tí ìyá ẹ bá ti mú wa kó fún fóònù ẹ̀ tí o bá mówó wà ló bá ṣe wùn ẹ kó ṣe fóònù yẹn o lè lọ ta rárá bá nǹkan kí nǹkan ló bá wùn ẹ o lè fi ṣe tẹjá mo ní kó tẹ́lẹ̀ kó jápa jápa kò ní dá fún ẹ wọn bá bí ẹ dá kó padà wá òtè ìwọ náà ní sọ̀rọ̀ sókè gbogbo ẹ ló yẹn ò lóhùn lẹ́nu. Ah, ah. àwọn ọmọ wíwìnwé àbẹ̀tẹ̀ yìí àwọn náà ti ń kà o rí wèrè ẹ ní. the cap side on the road side. o mọ̀ pé ìyá wà ń bí àbálákú bàbá ẹ̀ action wà ń bí ṣebí òdìlé it's all for the pay o oh. ẹni orí bá yọ ṣebí òdìlé jaga and the boys it's all for the pay o oh. it's all for the pay o. Oh. ẹ ṣàánú ah, ah. how far guys. ṣé ti jẹ́wọ́ tó gbọ́dọ̀ àlọ́ sí i. ṣé kò sọ ibi tó gbówó sínú ààrẹ. bàbá ọmọ ìsìtọ́ gbọ̀ngàn àti ìlú ẹ̀mí fẹ́ jábọ́ láàrin ọkọ̀ jẹ́wọ́. Mo lọ gbé ọjà yẹn sí. do Wọ́dún mi! ibo lowó wà. sọ̀rọ̀ náà. mo ti mọ ọmọ ọmọ waste time wa. ẹ lóyà ni. ìgbà mo ti máa rọ́jà mi sí. Give me the èmi lọ́ba. àmì bìrìkì. èmi lọ́ba. èmi lọ́ba. master in this game mo fi rán ọ̀nà bẹ́tà. máa wọlé wọn gẹ́gẹ́rẹ́ bí ọgbàrá òjò. tẹ́ńbà sì fẹ́ gbọ́wọ́ máa fún wọn bí commando. àní tẹ̀bà pẹ́ sí wá ó ti pẹ́ sí kò. àwàdà lẹ́nu jù nínú ghetto. tẹ̀bà pẹ́ sí wá ó ti pẹ́ the kò. ó ti pẹ́ sí the tọba bẹ sí wa o ti bẹ sípò àwàlá ghetto tọba bẹ sí wa o ti bẹ sípò. ọ̀rọ̀ ìdí kò sẹ́ni tí mo fẹ́ fi ṣàlàyé fàlàyé pé mi gbọ́jà lọ mi gbowó wa ẹjọ́ ẹjọ́ ọba kò sẹ́ni tí mo fẹ́ fi ṣàlàyé tí n bá rọ́jà ìdílìvà ọba ẹjọ́. jẹ́gbó èmi ni màá pa ẹ́ mi mọ iye ọdún tó kọ o mi mọ iye ìgbà tí wọ́n fúnra rẹ fẹ́ lò láyé ọ̀bọ̀ ṣe lè wò tó èmi ni màá pa ẹ́. àti kékeré ni mo ti mú ẹ káàkiri látọmọdún mẹ́wàá tó ti gbé báàgì kọ́rùn káàkiri ni mo ti fà ẹ wọlé sọ báàgì ẹrùn tí mo ti train ẹ. ìyẹn àkọ́kọ́ tí mi ò ti pa ẹ́ látijọ́ yìí. èkejì ìyá ẹ ìyá ẹ ìgbà tí mi wà ní twenty four ní seventeen five ọdún gbére òní ìyá ẹ ló fi ó fà mí sábẹ́ ni mo sáwọ̀dọ̀ ìyá ẹ̀ ìró ìyá ẹ̀ ló fi bò mí òun náà fi pa mí láti gbà yẹn kéje ọlá nǹkan tó lẹ̀ yẹn bá ti padà ìgbà tíyá yẹn kú sẹ́ni ìṣókù ìyá ẹ̀. aláyẹ tẹwó. o mo tẹwó fún ẹ ìwọ tẹjú mi mọ́lẹ̀ ọjà mi tó gbé lọ ní fourteen two two thousand and twenty-three ọjà mi dà. aláì mi mọ̀ pé á dé tiẹ̀ sórí bàbá bàbá mi lè parọ́ fún yín ṣe rí ọjà ọjọ́ yẹn àwọn asikari ló gbà lọ́wọ́ mi bàbá mi lè parọ́ fún yín ó gbà lọ́wọ́ mi ni. asikari gbọ́jà mi. wàláì bàbá. asikari gbọ́jà mi. ọmọ bíi ẹlẹ́rìí làwọn sọ fún mi pé àjọ wọn máa yọ síra wọn láti gbà yẹn mo ti pe fóònù ẹ fóònù ọ̀dẹ̀ lọ́mọ wáì. ṣe rí ọ̀rọ̀ taago yẹn bàbá wọ́n yọ fóònù mi lára ni. ọ̀rẹ́ ah! kúṣà. Ah! ọ̀rẹ́ fọ́ka nìyẹn ó yẹ kó wọn àtàkì ẹ jù bẹ́ẹ̀ yẹn lọ wọn ò bọ́ sí fún ẹ tó wá èlò láta fún tó lè rà láti gbogbo iṣẹ́ tó ń ṣe. aláyé jọ ẹ má ṣe báyìí fún mi aláyé jẹ́ kí n deliver ọjà yìí mo promise yín bàbá ṣe rí lẹ́yìn eléyìí báyìí àwọn máa yọ ọjà yìí síra wọn máa gba ọjà wọn máa fún yín díẹ̀ díẹ̀ bàbá ìjọ torí ọ̀nà bàbá ẹ mọ àlàyé tó lọ́jà yìí ọ̀rẹ́ yín máa pa mí ni bàbá sì máa deliver ọjà yẹn jọ. ọ̀gá ni màá sá. Martha lọ́gà igi ẹ gbọ́dọ̀ wé kéwé yẹn máa jábọ́ díẹ̀ díẹ̀ kó tó lè tọ́ka mi ti rìn gan ni o kò sí iṣẹ́ kankan tí wọ́n ń ṣe ní state tí mi ò lọ́wọ́ bẹ́ẹ̀ ọjà tó wà wájú mi sixty forty nígbà tí ju wọn lájọ ní forty ní mo níbẹ̀ sixty ní tiẹ̀ nítorí wọn pé kí ni kò síbi tó rí ní tí mi ò mọ ọjà mi náà ni o ò ní kúrò nínú kọ́ńpìnì mi ń bí yìí kí ìyá tó jẹ́ ẹ̀yìn èmi ni mo sọ bẹ́ẹ̀ o èmi ló gbọ́jà ẹ̀ lọ ló sọ fún pé wèrè kan máa pa ẹ̀ tá ní ju wọn wọ́n máa mú ẹ lọ́bẹ̀ yẹn ń sìn wọ́n máa fún ẹ ní fóònù máa pe jù wọ́n bọ́ ṣe gbọ́jà mi lọ́wọ́ ẹ̀ wá sọ pọ́n ti gbọ́jà tiẹ̀ náà wọ́n ò dé bí ẹ̀ wọ́n bí aláyẹ̀ ẹ̀ dá kó sọ pé mi ni mo gbà lọ́wọ́ ẹ̀. Ah. <laughs> mú lọ fún ní fóònù jẹ́ kó pé jù wọ́n. gba ìsí ẹ̀. Ah, ah, gbéra gbéra gbéra mú mú káà. jaga jọtún rí Ọlọ́run kí ni jẹgún ṣe fún jaga tí jaga ṣe dúró bẹ́ẹ̀ ah na jaga dey behind am now Jaga ló gbọjà lọ́wọ́ jẹgbó jágà ló tún pa jẹgbó kí ló dé náà èmi àti ẹ wà bẹ́ẹ̀ nígbà tí jágà sọ fún bọ̀ bọ́ì pé kó má sọ fún ọ̀gá ẹ̀ pé òun ló ń gbẹ̀rù lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ wá di wípé ọ̀gá ẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ pé bó ni ẹ wà ní same Jaga náà ó dẹ̀ so mọ́bìnrin gbà tó di pọ́nmọ́ ìfẹ́ sọ̀rọ̀ jágà dé yòbọn jágà dúró pound on top wetin. action action no wetin be your own ah, ah. omo eye for soja man salary e don happen e don happen What did they do you now. ebo no right now. wetin concern you concern the matter ah, ah. what happened? okay. ṣé jaka just carry gun kill am ṣé wàá lóun mọ ọkọ tí bọ̀bọ̀ yẹn ṣe ni ọ̀dàlẹ̀ nìyà já ó dé rán tó dé What mo ló sorrow? tó ó dẹ̀ ṣe ń any kí I'm sure ṣọ́dàlẹ̀ ni wọ́n ni. mo ṣọ́dàlẹ̀ o. ah, ah. mo ṣọ́dàlẹ̀ o. na wetin i find now i see market way price Now i buy the guy know they stay one place It's always here and there ó Jagger jaga ni now and so the Jagger don't worry. he doesn't play with his money you know they use money play he rate money pass in your own life Not talk of your own life if you do well with Jagger, you know go get a problem rules and regulations dey here Jagger not just one person wey be say he go just dey jump up and down like square Jagger not square now You don't understand me? So come common body, come common body, come common body, come common body for this matter. Come Common body put punyash for the matter. Uh, yes. Wíkì máa wò pé nǹkan tó tó to, to, lọ tí ò make sense something we no dey alright something we no pure we no legit as we dey street you sabi as they e go now. I sabi as they e go. Ah! and eh, you follow me, Jack. I mean, you tell me. this one you follow me They knack it, so. They pay me. I mean you come dey knack teeth give. Dey pay me They enter my body now. Enter talk to her. I just say don't do. Don't do. No no. What they worry you? But then this Jegbo wey we dey talk Jegbo no get boss ṣé Jegbo lọ́gà ni Jegbo lọ́gà ni ah, ah ṣé bọ́ndé èèyàn kan làwa wà báyìí ṣé Jegbo lọ́gà tọ̀dọ̀ tí ẹ ní. you know wetin ah. i talk before i tell you say Jegbo na Judas pure Judas undiluted one na betrayer to the core na jaga train Jegbo. Hmm? yes. jaga. Ah, jaga. Yes, now. Based don't say Jebo no dey stay one place. Pew pew pew pew pew. They pop popori everywhere. They stay one place. Go there here today, dey other place tomorrow. Sometimes if you go go the wrong things with Jaga their enemy. Jaga sef don't give am one group reach now. You understand? Until come meet in Waterloo now. So I tell you say calm down. Calm down. Na market to this guy price now he buy. Still no pure, still no pure, still no pure. Ah! you no suppose drop her like that give her punishment treat am anyhow wey you want do am no be sale now no be so. i said come on, I for soja man salary wetin dey worry you. They pay me. What dey worry you why you dey knack teeth now. ṣé ó dẹ̀ pé ìwọ gan Ah, ọ̀rẹ́ yẹn máa mú fúnra dání náà. kí ló dé àníyàn ọ̀dàlẹ̀ tó yẹ kó pàtó pé yes nǹkan tó dùn ọ̀dàlẹ̀ rí lójú jágbórí. do wọ́n fẹ́ da jágà lọ́la dé. ti kọ sáyẹn mi Because lèmi ṣe máa ja jágà. tó bá ti wù ẹ́. báwo lèmi ṣe máa da jágà. olómùsọ fún mi tó bá ti wù ẹ́ kó o sórí nǹkan tó ju ọ̀dàlẹ̀ rí yẹn àfàìmọ̀ kó lu tiẹ̀ náà máa. èmi ò lè dá jágà àbọ̀ nǹkan tó ń confuse mi ni wípé jágà ló bẹ̀rù jágà ló tún pàjẹ́ gbó. ọmọ i no know but e still dey be some kind some kind o ah ah no be so we dey do am now. you too dey pọpọri o you too dey pọpọri you dey pop nose well well. all right. you dey pop nose well well. afa o ṣe ọpẹ bíi iná wa. ibi báyìí ṣé mo sọ ọ̀rẹ́ fún ẹ tẹ́lẹ̀. o ṣe ọpẹ àwọn olórí. mi lè tún ẹ ọ̀rẹ́ mi. pé ok olùgbé o ti rẹkọọdù wọn. o rẹkọọdù wọn. jesus jésù. pariwo ṣe jẹ́jẹ́ náà ah. kí ló dé. pariwo èèyàn burú sọ bẹ́ẹ̀ láàánú ṣebí àti láti fà ṣe báyìí. àwọn náà ni ojú mi báyìí mo fi àwọn méjèèjì. fún mi room number fún mi room number one oh five one oh five oh kò sí wàhálà má jà o ah! má jà kí má jà ìwọ tó pè mí wá bí kò mọ̀ pé mi ò ní jà síbẹ̀ mi kàn mo lè lọ sí máa pé máa ṣí ẹsẹ̀ mi ò ní jà. Eh ọmọ wa strong ṣàyà kankan ọmọ wa bold ṣàyà kankan ọmọ wa ṣàyà kankan abiyakun ṣàyà kankan ọmọ wa strong ṣàyà kankan ọmọ wa bold ṣàyà kankan ọmọ wa ṣàyà kankan abiyakun. good afternoon. oh good afternoon please i'm here. Um, please i'm here to see my friend Oremi ati àti ọkọ ẹ̀ wọ́n lọ́ọ́ One one bí room one oh five. ṣé ó mọ̀ pẹ̀lú. Ah, ah. tí wọ́n all right just go this way by your right hand side ẹ bá dókè ẹ máa relocate room one oh five fún mi. room one oh five eh? yes ma'am. ó wà ní by the right. by your right hand Locate. side ma yes ma'am. oh thank you so much. all right thanks for coming. all right. <laughs> Jesus Ben Jesus Jesus. ṣe sùn jésù kò bó ṣe rí bó ṣe rí. ọ̀rọ̀ yìí yàtọ̀ as in wà farabalẹ̀ wà understand. ṣé mo kọ́ lórí burúkú ni ìwà bọ̀bọ̀ yìí so ìgbà tó ń sọ fún mi pé o láìkẹ́ pé kí n lè kúrò nílé mi nǹkan tó mí lélẹ̀ yà bí. mi ò tí ì sọ fún ẹ pé mo láìkẹ́ ẹ náà ní sùúrù ní sùúrù ṣé ìyàwó ilé ẹ ló jẹ. jésù a ò lè ní sọ kò dé ní dá fún ẹ pé. ọ̀gájẹ́ mo máa ṣí wọ́n mi ò rán náà. ṣé mo gbọ́dọ̀ ní púrọ́pù rẹ̀ ní sùúrù ní sùúrù. excuse me excuse me ẹ jọ ẹ jọ má dùn. Ah, we have other guests in this hotel. ẹ lè máa fi ariwo tí yín disturb other customers. Ah, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní máa pè ẹ torí ọlọ́run whatever this is me, máa ń tẹ́ bá lè gbé lọ sí àpẹẹrẹ. ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n family problem ó jẹra wọn lówó èmi máa excuse am. ayé ẹ máa bàjẹ́ pẹ̀lú kó tó sọ yìí ni ṣé bá a ṣe i'm too sorry i'm too sorry. i understand o jẹ o ṣe mú kótó lórí burúkú yìí ó eh, sọ pé òun ò láìkí sísá ẹ pé kí ilé kúrò lé ó dẹ ó dẹ ìgbé wọn sọ tẹ. Eh, ẹ ṣàlàyé fún mi ní ṣe sùúrù ìgbà tó ti sọ. kí n dá máa lọ jẹ́ máa lọ sẹ́ péjọ méjà lọ já lọ sẹ́ olórí burúkú ni ẹ o fẹ́ dojú já máa lọ já máa lọ àbọ̀ olórí burúkú nẹ́nẹ́ yìí. calm down péjọ mẹ́ ọwọ́ ìkọjá bó ṣe ní sùúrù já lọ já lọ ọ̀rọ̀ yìí kò rí bó ṣe rò ó já wá sí ìlú ìdẹ́ máa sọ pé àmọ́rin ah, mi mọ́rin mi òkè kó wá kí yín sí ẹ̀ tiẹ̀ tí ìjẹ́bù tiẹ̀ kúnlẹ̀ kí yín rárá. wọ́n bá kúnlẹ̀ fún mi náà lè fi ọmọ yẹn fẹ́. ẹ ló ìyá ṣé gbogbo ìgbà tó wà nílé tó bá lọ ṣọ́ọ̀ṣì sọ ọmọ múra báyìí. kí ló dé tẹ wá pariwo lé mi lórí báyìí. èmi tí mò ń sọ̀rọ̀ jẹ́ jẹ́ ń pariwo sáriwo rè báyìí. yes you are yelling. jẹ́ẹ̀lì ṣé trace and jẹ́ẹ̀lì torí kan tó kù yòókù ni kẹ lọ gba ẹni tèmi fẹ́ ah màá fi ríyàn tí mo jẹ́ màá fi wọn. àmọ́ ìrànlọ́wọ́ kan mo fẹ́ kó o ṣe fún mi dákun kó tó di pọ́ ọmọ tó ń bọ̀ yìí ó dé ó wù mí kọ́ ọ̀ra mọ́rú wá fún mi bóyá kó bá ń parọ́ fún ọmọ rẹ kó kàdá àgbà mi kó sì pọ̀ gan-an pé wọ́n fẹ́ ràn mí yílẹ̀ o. ẹ má sọjà. I told you I was coming to the restaurant. I just saw your mom. Oh, but mí gbọ́ for real. Then switch the video call. Good evening, ma ẹjọ mọ́mì tó jókòó síbi lẹ́kọ̀ọ́. mọ́mì wò ni. wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín bí tó ń sọ ẹgbà anything tẹ bá fẹ́. tí mò ń sọ níbo ṣó mọ̀ tó ń sọ ṣá. mọ́mì tó wà. àkúrò fi jáde. Ah, hello oh Bíkúnlá yàrá mo wá. ọmọ ah, gbàwẹ̀ eh, twelve I'm a babu. I live in the show. Mm. mo ń dágbénu yàrá ilé ìpèdè wọn. ìyá fògùn fáwálé. mi ìfọlọ́gùn kọ́ adélé kó dìde bẹ̀rẹ̀. ẹjọ́ kàn mọ̀ sí gángan gan ni. gángan kọ́ máa gbóòórùn yẹ̀pẹ̀. èrè wọlé wọlé yìí èrè wọlé yìí. wọ́n ti sọ gan náà ló ṣe ń parí ẹnu gbé fàmì kí ló ṣe yẹ. ìwọ ìrà. tí gòdì kan báyìí. ẹ̀yin ẹ̀yin ẹ̀yin mo yẹ owó tó kúrò ní àkáǹtì mi thirty something thousand kí lè fi ṣe. ìlàjà láti fẹ́ mi ṣe ẹ ẹ ti ẹ má bínú ẹ dáko ẹ ti bímọ rí. ọmọ bíi ti kó <laughs> ojú ìwọ tó ń wọlé yìí sótú sójú àjùgbà bíi amọ ni. ẹ wo bàbá ṣe fẹ́ gbọ́ èmi ti bímọ o. ẹ kárí àwọn sọ pé ó bímọ bímọ náà bó ṣe ń kàrà mọ̀ pé ó bímọ kò lè bí jẹ́yọ̀ká àbí méjì lọ ẹ dàkú sọ́mọlẹ́yọ̀ká àbí méjì. ọmọ márùn-ún ni mo ti bí.

máa jẹ́ kẹ́mi ẹ̀ jẹlẹ̀. Ah! Ah! ṣé tuntun ló ló ṣe é mọ̀ pé kiri engine ni ó máa ní ìdí ọ́ìlì kí ó tó tẹ̀ bá ọ́ìlì ẹ̀ ó máa ó máa nọ́ọ̀kì. ìgbà tí mo ń bọ̀ àwọn kan ń tẹ̀ omi wọ́n ń tẹ̀lé mi bọ̀. wọ́n ń tẹ̀lé ṣé mo lè rójú wọn. ẹ wò màmá ẹ ti ń lọ́rùn tí ṣó ti yẹ ẹ mọ nǹkan ẹ wá máa lọ. Eh. Eh, bóyá kó gánà lè gbọ́n kó tí wọ́n sọ kó wọ́n fẹ́yàwó mi. Ah, ah, mo ṣẹ̀ṣẹ̀ rí gbòòrò ní làákà yìí. kó fẹ́yàwó kejì ìwọ tí wọ́n ń sọ̀rọ̀ mélòó ló ní. kí ló dé tó fẹ́ ọ̀rẹ́ ilé ìmọ̀ nínú ilé ọlá ṣé torí pé mo dẹ̀ ti gbà ẹ́ láàyè. eégún mọ ni èèyàn ni òmọ́mà ọmọ àdúgbò yìí làwà. ìgbà tí mò ń ṣàtìlẹ́mọ̀ báwo mo ṣe máa mọ nǹkan tí ó ń ṣe wọn. ẹkùn àbátọ̀ mi inú ilé láti jọ ẹ ti ẹ ti gbàgbé pé ẹ ìyàwó kékeré ẹ kọ orúkọ kọ ìmọ̀ bíbà wọ́n tẹ ìmọ̀ bíbà wọ́n dẹ̀ rún inú ìrùkúrù wá bí. kí ló ṣe ṣẹlẹ̀ gangan tó jẹ́ pé gbogbo ìgbà tí màmá ọ̀gá wa bá ti wá bí wọ́n máa kọ́ sí aṣọ sísìsì wọ́n máa kọ́ sí wàhálà. bọ́sùn bọ́sùn bọ́sùn. kó padà lọ sínú ilé yìí kó lọ sílé ikú kó wá lọ bá ṣọ̀pọ̀nà tó wà nílé yẹn tó pẹ̀rẹ̀ níyàwó mo bímọ mo so why bringing in another woman. àmọ̀rẹ́ agbára ni àmọ̀rẹ́ ìṣẹ́gun ni. Ah, mi ò mọ̀ bẹ́ẹ̀ yóò ṣe kí ní tìjú ẹni ló máa kúrò nílé mi olórí burúkú aṣáwó ṣe aláìnítùtù bẹ́ẹ̀rù wèrè ta ló lẹ́rù wèrè wọ́n rẹ̀ wọ́n máa lọ ó yá ó yá olórí burúkú ìwọ torí nǹkan yẹn tó fẹ́ kú wo bó ṣe ń gbọ̀n ẹni tó níyàwó tiẹ̀ lé kí nǹkan jẹ díẹ̀ kí n tẹ̀ dá padà ó tẹ̀ sọ́dọ̀gùn kú dẹ̀ bẹ̀rẹ̀ sí ń gbọ̀n. gbà mí àti ni mo máa ń pè ẹ́ àti ni mo máa ń pè ẹ́ láti fa tó o ò ní tìjú mọ́ ipe nǹkan tí mo fi wọ̀n ẹ́ tí mo ṣàlàyé fún ẹ kó ní dúró mi lẹ́nu yìí ìwọ wá mú bẹ́ẹ̀ ìwọ àti ẹjọ́ bẹ̀rẹ̀ sí ní ṣọ́ọ̀ṣì. àṣòṣì ah, make love gidi ló dé ń pariwo ṣé mo máa sọ fún ẹ pé mo ní tìjú ìrí torí mi ṣé ìrẹ́ni tó ní tìjú mi ṣé mo consistent in life mo ní ayé ẹ̀ máa bàjẹ́ ni ó yá mi ò tẹ̀fẹ́ gbọ́ ní story dídé dídé kúrò nílé mi kọ́ ẹ̀rọ kó wá máa lọ kó wá wò ó máa lọ pẹ̀lẹ́ sára má jẹ́ kí n ní òkú èèyàn lọ́rùn o má jẹ́ kí n ní òkú èèyàn lọ́rùn o gbé òṣì kò kó ṣì kúrò nílé mi o. lèkì gbogbo nǹkan ni mo lè gbà tí pátá mi bá jábọ́ tí pátá mi bá jábọ́. kí ló máa ṣẹlẹ̀ tí pátá bá ah! jábọ́. ó máa dẹ̀ lọ́rọ́ ni pátá yóò ṣì yóò ah! ṣì dànù jáde. Ah! pátá ti gbóòórùn lẹ o pátá ti fẹ́ máa gbóòórùn lẹ o tí bá wọlé lọ láti wájú ajé máa jáde lẹ́yìn. wọn láì wọn bí ẹ̀dá bẹ́ẹ̀. wọn bí ẹ̀dá. mi fi pátá mi báyọ̀ ṣeré o. ṣé lè tán ti lò. kò mọ ẹ. ṣé lè tí wọ́n ti lò. èmi ni mo lára mi. kó ṣì kó kó kó gbogbo òṣìṣẹ́. mo máa fẹ́ sí ara mi ni olórí ẹ ń pariwo lórí. kó ṣì dànù. easy easy ó yẹ kí n ti mọ̀ ẹ́ wá dá ń pè láǹtì olórí burúkú. wọ́n mi ò mọ ẹ o. aṣẹ́wó. adélé ayé la pàdé. ó yẹ kí n ti mọ̀ bó lórí burúkú ni nígbà tó ti kó oṣù wèrè tó ti kó wọnú lé mi wá. mo mọ oṣù gbẹ̀ngbẹ̀ bàtà wàhálà ṣó ń ṣeré ni wà kí ló máa bẹ ó láhùn wo bó ṣe ṣàrà wọn dẹ̀ tó sísì fún ẹ. èmi mo jẹ̀bi ṣe bẹ́ẹ̀ mo gbà ẹ́ wá sínú ilé mi. o dẹ̀ ti ṣoore ni o dẹ̀ jókòó. mo ṣe má yẹ kí n sọ́ra mi di olórí burúkú bíi tiẹ̀ wọ̀ ṣábà ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ excuse me ó dàbọ̀ ká manage yẹn náà kì í ṣe kó ga onídùúró ẹ̀ dájú. mo ló jẹ́ àbọ̀ sókè kí n lókun èèyàn lọ́rùn ni. mo fẹ́ pa mí ni. mo lè pa ẹ́. ṣe fẹ́ pa mí ni. mo lè pa ẹ́. ìdáwò lè rí mi pa. kó sì dànù jayé aláìní tìjú. àrò ọlá ọjọ́ kan. ọjọ́ kan wèrè wo. ọjọ́ kan tó wẹ́. excuse me. lórí burúkú aláìní tìjú. ìjọ tó ń pín tìjú wèrè ò sílé. kọ́ tí mo ṣe manage títí títí títí tí mo ń fọwọ́ ra lára. ìgbà tó padà fẹ́ bà tèmi jẹ́ pákó ẹ̀wò ilé ìdẹ́ni tí géèmù ilé ìbá wa ilẹ̀ fi ọmọ owó ńlá lélé rẹpẹtẹ ó yá fi gbé ọmọ oró. Ah! action. action ṣòro sá ló wọlé idán gangangangangangan idán ó wà ń bẹ ẹsẹ kíní pọ̀ gan ló bọ̀ gbẹ̀mí débẹ̀ ah, ẹ ṣọ̀kẹ́ sáwà náà lára bá a náà ó ti túṣẹ́ sí ó ti eh. tún ṣẹ́gun kìíní blinblin ọlọ́sẹ̀ ó ti kawasaki. action eh. wo bẹ́ẹ̀. pé wetin dey here e dey yarn say see abi. ọlọ́sẹ̀ ojú mi ṣáná tán ó eh. gbé tán ni o ti gbé náà wọlé iṣẹ́ ti yàtọ̀. kò sí wèrè kò sí wàhálà gbẹ̀mí lójú ọ̀tá gangan jẹ́ má jẹ́ jẹun mi ní babẹ̀ jẹ́. kò sí wèrè kò sí wèrè mi kàn rí i pé wọ́n gan ó fojú ẹ nínú ìdè jẹ́ ọlọ́ọ̀sẹ̀ ìdán ìdán ìdán. ẹ kò wá sí wèrè nǹkan ló ṣẹlẹ̀ ní wípé wọ́n ti tú iṣẹ́ pin. àmọ́ tẹ bá fẹ́ kí n sọ fún yín bó ṣe ń lọ ìdí wọn sábẹ́ àsìdè ìlú àbí ẹ gbẹ́mi débẹ̀. táwa mojú ibẹ̀ ká lè mọ ọ̀nà bẹ̀. ọlọ́sẹ̀ mú wa mọ ọ̀nà ká má bàa ṣìnà ká má bàa wọ gbọ́. gbé wa débẹ̀ gbé wa débẹ̀ action ó pọ̀. kò sí wèrè tó bá jẹ́ nǹkan tẹ́ fẹ́ náà ni ẹ̀ èèyàn yín ni mí èèyàn mi ni yín àjọ wa náà ni àwọn ọmọ ẹgbẹ́ ń ṣe báyìí ní ti géèmù yẹn ti yàtọ̀ o wọ́n ṣe ń ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti yàtọ̀ o ìdán yẹn ti change o mm. ẹ̀ àwọn kò sí wèrè ọpọ́n ti sún ni wọ́n ti tún iṣẹ́ yẹn pín bá ṣe ń ta nísìnyí ó yàtọ̀ sí bá ṣe ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti yé yín báyẹn àwọn kí tó lọ ó ṣú ọ̀fun yìí ẹ̀yìn ọ̀hún olómi. gángangan ó ti yé ọ̀kẹ́ yẹn ọ̀gan ni ìdángangan action ìdè yẹ ọlọ́ọ̀ mi kà ní kàńtà ọlọ́ọ̀ action pàṣẹ ẹrù rẹ. Action! yàtọ̀ gan o ó ti yàtọ̀ gan o bling bling. ọmọọba nǹkan ṣe ni pé oyè ẹ máa fọ ìwọ náà lélẹ̀ mọ́ ra ló ti yẹ. eléyìí kéré ni wàá máa mú bẹ́ẹ̀ máa mú bẹ́ẹ̀ ní iṣẹ́ ẹ̀ṣẹ́ mi náà ṣiṣẹ́ owó sí lọ́wọ́ kó tó pé mi lélẹ̀. bákan ó jẹ́wọ́ ni o. mo ti kí ni yẹn sọ. Mami, ṣé kí n bá yín pò gidi? Kí lè máa wá jẹ báyìí? Ṣé gbọ́dọ̀ wá láwọn ń bọ̀ lọ sọ fún mi. Bí a kí n dẹ̀ tún wọn pè é. kí n ṣọmọ àlè ọ̀rọ̀ ń yàn là ń sọ lọ́wọ́. àmín. ọkọ mi ti dé ara mi ti yá. mamẹ ṣé pé ẹ kàn ń pretend fún mi para yín ò ni. kò sí ẹ̀fọ́ kan tó ṣe mí torí ọmọ mi tí mi ò rí ni o mọ̀ pé òjòjò ọmọ ó ṣe kókó. Eh, eh, ẹ màmẹ kí ló ṣe nǹkan kan. kò sí nǹkan kan tó ṣe mí ìwọ tí mi ò rí ah. kí ló dé irú iṣẹ́ wo ló ṣe akin tó ò tiẹ̀ yọjú sí mi ò tiẹ̀ rántí pé ó yẹ kó wá wò mí. màmẹ iṣẹ́ ojoojúmọ́ níṣẹ́ wà. tó bá ń ṣiṣẹ́ ojoojúmọ́ ò lè fọjọ́ kan lẹ̀ àbójọ́ méjì kó tiẹ̀ wá bó tiẹ̀ ìṣọ́jọ́ kan náà ni láàrin ọ̀sẹ̀ kó tiẹ̀ wo pé mo fẹ́ lọ wo ìyá mi o. ẹ ẹ màmá ẹ ẹ má bínú àwọn bọ́rọ̀ ṣe rí nísìnyí màá máa gbìyànjú bó tiẹ̀ jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ méjì màmá wa yọjú sí i. Hmm, tó bá tiẹ̀ ti ń ṣe yẹn rárá mi. <laughs> màmá ẹ. ẹ wò mo kàn ń wò yín ni o ọ̀rọ̀ yín kàn ń jọ mí lójú ni ṣé pé ẹ̀kan ń tàn mí ni. ẹ ń parọ́ fún pe pé kí n máa pe bọ̀dá mi para yín ó yá ìyẹn ni ara yín yá. ara mi ya torí ti bá jẹ́ kó para mi ò wa wà á ní kí n má dẹ̀gbọ́n ẹ̀ láàmú bí iṣẹ́ ló wà ṣùgbọ́n ṣé wàá kí n má rọ ọmọ mi kó jẹ́wọ́ nìkan ni màmá rẹ̀. ẹ̀gbọ́n ẹ̀ nìyá yín yìí o. Mame! Mame! Mame! Ẹ mọ̀ tó bá ṣẹlẹ̀ báyìí. Ṣé ẹ máa wọlé lọ? Ẹ máa lọ múra dáadáa. tó yẹ kó táwọn boys tó wà ń gbòòrò yẹn bá rí yín tó bá ṣáìtì yín lásán wá wò pé sweet sixteen ò lélẹ́yìí tí eh. ó ti yé yín bẹ́ẹ̀ àwa jáde wàá gbé yín lọ jayé màmẹ́. Ah, wàá gbé mi lọ jayé ó yá lọ sinimá a lọ wo fíìmù a lọ jẹun ní tírì náà. sinimá eh, eh, ah, eh, ẹ jẹ́ lọ wọṣọ. wá wá wá wá wá kọ́kọ́ gbé mi sórí ah, kẹ̀kẹ́ ah, kí n lọ máa ṣọ. má mi máa bá yín máa ṣọ ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ aṣọ àwọn lọ sinimá àfi lọ já yàtọ̀. ṣé o máa ṣọ tó máa mú fún mi. <laughs> kábà mi tó délẹ̀ yẹn ni. ariwo balẹ̀ ṣáá. bámẹ̀ bámẹ̀ bámẹ̀. ẹ wá borí bámẹ̀. bàbá ti rí ẹkùn tẹ̀ mí lọ. àwa ṣàtúnṣe sí ẹ bámẹ̀. bámẹ̀. Rame! Iye lómi, èló lówó mi No, mi ò padà mú bisikíìtì yẹn mọ́ omi nìkan ni mo rà. Mo mọ̀ one fifty lówó mi. One fifty lówó mi. Bẹ́ẹ̀ni. Ìgbà wo ni bottle water di one fifty? Ó ti di one fifty nsìn. À ó da hundred naira lèmi rò, mind yẹn de mo fi bá wá bíbà. Bottle water. Ben. One fifty kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ sí. ẹ bá ti béèrè pure water. orú ọ̀rọ̀ wo nìyẹn. bẹ́ẹ̀ ni pure water lẹ́wọ́ ọ̀tẹ́ bá ti sọ fún mi one fifty ní bottle water. ṣáà máa dì í ṣá ah. ìgbà tẹ́mi dé ṣẹ́yìn sọ fún mi pé one fifty ni ìgbà tí mo fẹ́ mọ iná sọ fún mi pé one fifty ni o ní àdúgbò mi níbi tí mo ti wá hundred naira Lomi mi ò dẹ̀ lè san one ten. Ah, ẹ bá ti béèrè lọ́wọ́ mi má ti sọ fún yín kẹ́ tó ṣì O kẹ́ tó mú. omi yín gan oyè kò yé wa orúkọ ẹ̀gùn òye yàn ẹ wá sọ fún mi pé one fifty hundred naira ọ̀kẹ́ filẹ̀ kẹ́ fi ṣe ìtara one fifty lómi. ẹ kọ́ra jù. kàtí yóò mọ̀ mi mo lè mo lè mo lè mo lè commit murder lórí fifty naira tó jẹ́ pé mo ò dẹ̀ ní jẹ̀bi màá jẹ́ kó yé wọn pé èmi mo jàre ẹ sún síwájú ẹ lè commit murder ẹ jọ mo fẹ́ ẹ fi ṣe sàárà nìyẹn ó ti lọ nìyẹn kò sí nǹkan tí anybody lè bá mi sọ it's hundred naira or nothing ẹ fún mi lọ́wọ́ mi jàre ẹ̀yin àti fami àṣàròrò ṣìkiri. bímbọ Latifa bímbọlá ah. bímbọ bímbọ bímbọ good to see you. Ah. Bimbola, good to see you. Good to see you too. Eh, you ma ti change You want to change. O bó ṣe ń dán, o bó glow. Ìwọ náà ò bad and actually you ẹnìkan back bákan but you still look very good. Oh, ṣe fún Ah, kilo wa ló wá Oh, Actually, Abuja ni èmi <laughs> Abuja ìlú ńlá ilé owó. You can say that ah, again. <laughs> Ọ̀dọ̀ àwọn big men nìyẹn. Honestly, oh, parọ́ ná. But àǹtí mi kan lọ́yìn wọn ní family problem. Mímí àti wọ́n dẹ̀ sọ̀rọ̀ lórí fóònù. Mo dẹ̀ wo pé kí n rí wọn, kí n béèrè problem wọn, kí n sort ẹ̀ wọ́n ti àfọ̀rọ̀. Ìgbà tí mo dé àdúgbò ni mo pè wọ́n lọ́ní àwọn wà ní company kan kìíní kan rọyìn ò clear. Already mo dẹ̀ ti wà stranded. Tí bá ní kí n lọ sóòtẹ̀ owó tí mi ò you know, budget tẹ́lẹ̀ ni màá tún ná fifty thousand per day ah. sell yẹn máa ṣe and mo dẹ̀ máa lò bí seven days that's about three fifty four hundred mo máa jẹun mo máa ṣe a lot it's a lot of money báwo la ṣe máa ní ìjọba ò she. ìjọba ò ṣe nígbà tó jẹ́ pé expenses wa pọ̀ ju iye táwa gan gbà lọ so that's the problem mo kàn rí bí waste ni àti yẹn kàn bà plan ara wọn jẹ́ but ah. never mind i will be fine ah. <laughs> agbọ́dẹ̀ ṣe ń rí mi yìí mi ò lè sùn motel ká ní mo lè sùn àwọn cheap motel yẹn ni you know bóyá ten k per night mo lè ṣe bọ́mí ìnísùn mo máa wò báyìí mo jù ni mo máa ṣọ́ gbogbo nǹkan tó ń lọ tó ni. <laughs> so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ó ga ọ ilé tó wá ní o ò lè sun motel <laughs> o ò ní lè sun ọ̀dọ̀ tiwa nìyẹn. àṣé lè yín ò jìnnà síbí rárá ni àdúgbò iná ni èmi ń gbé. Ah, àná bí ọ̀dọ̀ ẹ̀kọ́ o sórí ibi tífẹ́ bá wà <laughs> èèyàn lè sunú ibi kékeré báyìí èèyàn one million lè sunbẹ̀ ìfẹ́ ni ìfẹ́ ló ṣe kókó honestly má sàn ọ̀dọ̀ yín tó over mind àti ẹ̀ lè fi yẹn tún gist about old times. <laughs> èmi ò mind o àmọ́ láti fa room and parlour ni o wà á ṣe fúláàtì. room and parlour àbí <laughs> eh. má bínú ilé wa sensitive o um, restroom yín ṣé ṣáláńgá ni àbí wc àti ah, <laughs> fa none of the above ọ̀dọ̀ tí wàá ń bì báyìí oníkálukú máa ń ra pò tiẹ̀ ni tó bá dé tí wàá sọ́dọ̀ wá ń ṣe amára tuntun fún amára tọ̀dọ̀ ẹ̀ fún ìwọ nìkan ló máa máa lò. pò ṣé ike ọ̀dà ni àbí oh má wọrí ike ọ̀dà bíi pọtí. ẹ mo lè bẹ̀rẹ̀ pọtí tó bá jẹ́ ìlú fún mi. ẹsẹ̀ máa ń dùn mí mo ní arthritis ah. ibi tó máa ga máa wà okay ṣó ti rí kì í ṣe pé mi náà mọ̀ <laughs> because you know mo máa like relate pẹ̀lú ẹni tó pọ̀ so no problem. owó mi dà ẹ fún mi lówó Ah, àṣà ni wọ́n máa ń. ẹ sanwó mi jàre. mi manners rárá. àǹtí ọ̀rẹ́ yín débi báyìí sìn wọ́n mú bọ́tù wọ̀tà òdìdì kan wọ́n làwọn máa san seventy naira. Ah. mo lẹ ti gbọ́ rí. Latifa. ẹyẹ táwa máa ń san l'Abuja nìyẹn. ẹ bá ń bí ah, wọn o ẹ fún mi lówó mímí jàre kí n máa lọ. this is just ọlá ọ̀rẹ́ mi lè ń jẹ mi mọ nǹkan tó yẹ kí n ṣe fún eh, mi. àròró yìí náà. no kì í ṣọ̀rọ̀ àròró mo kàn fẹ́ kàn máa gbáyàn ọ̀nà ọ̀dọ̀ yín báwo níbẹ̀. woman yìí wá o ní ọgbọ́n woman yìí fẹ́ fún mi. mo fẹ́ ra drink ẹ fún lówó tiẹ̀ gbà so kẹ́ yọ owó mi tèmi àti tiẹ̀. ó jẹ́ kó yọ lọ́dọ̀ tèmi. Ah, no no no no má worry. <laughs> you are such a ah, ah, darling bó ṣe ṣe nice ló ṣe nice. ah ee. jẹ́ after you after you. jẹ́ ìgbà change jẹ́ ìgbà wọn drink drink mi dà ẹ̀ bá mi kó drink mi ni. ẹ má bínú jàre àǹtí. Oya oya oya oya oya. Kò sí wàhálà. Yes ma. Inú ọgbà láyé ọgbà. Ilé ilé ẹ̀. Eh. Ọmọ mi nìwọ náà. Ọ̀rẹ́ ọmọ mi ọmọ mi náà ni. Bẹ́ẹ̀ni. Eh, gbogbo bẹ́ẹ̀ méjèèjì. <laughs> Ẹ ṣe gan. Kò sí wàhálà ilé ilé ẹ̀. Ẹ ṣe ma ẹ ṣe gan. Oya oya oya oya kí lọ̀rẹ́ ẹ̀ máa jẹ. Ẹ eh, Latifa kí ló máa jẹ má ti ju o. <laughs> pé kí n fi ìlà tó máa bí kí n bá rí mo ti jẹ <laughs> bóyá kò mi ní spaghetti bolognese but mo máa ń like ẹ pẹ̀lú uh, seafood mo máa ń like seafood gan. láti fa o lè rí yẹn bíbà wo bí a kò jẹ rice kí wàá bẹ dín ta sí ẹ màá wá bẹ fi ẹ̀jẹ̀ ìgún yẹn màá bẹ fi sínú ó máa mú ta dáadáa ìyẹn dà <laughs> kí n sáré lọ bẹ sí. má bínú ṣé ẹja kroka ni ẹja ikan. àwọn tí o ẹja paná táwọn èèkàn máa ń yan yẹn kíkà yìí. Eh. wọ́n máa ń pè ní eh, wọ́n máa ń pè ní ẹja àwọn oníṣẹ́ ṣóun náà ni. Eh, wọ́n kọ́ pé bẹ́ẹ̀ ni ẹjẹ́ lówó lè sìn <laughs> owó lówó kò lè jẹ́ o. àmùjọ um, má jẹ́ kó jẹ́ òróró jẹ́ kó jẹ́ epo because of cholesterol mi ì dẹ̀ fẹ́ irú kí n má lọ máa ṣe ha kó má máa rùn àlùbọ́sà wa òkè. kí wọ́n fòrò ah, <laughs> díẹ̀ sí i kò sí wàhálà mo ń bọ̀. ẹ̀rọ àgbàmá báwo ni how is your wheelchair ṣé kò mú ẹ̀yìn wá because mo rí pé àwọn cheap ones yẹn lọ́ra fún chair yìí ni mo ní. mo rí pé bẹ ṣe jókòó lórí wheelchair yẹn nìyẹn balance. Ah, mo jókòó dáadáa. Eh, báwo wà ní sísùn because gbogbo ara máa máa ròyìn. Ah, ibi kọ́ ni màá sùn ó máa gbé mi wọlé màá sùn sóbi tó ètè. ọ̀pọ̀ máa ń gbé yín wọlé. Hmm. Um, ó tiẹ̀ dá mi lójú pé lágbára ọlọ́yin máa dìde ẹsẹ̀ yín máa dìde tí ó bá wá dìde a máa change irin yẹn it's to be designer ó máa ní pad so that ẹ lè jókòó dáadáa ẹ lè jókòó dáadáa. o ṣe mo ti gbọ́. ìpẹ̀lẹ́ mà it's okay um, ẹ jẹ́ kí n lọ bá ọ̀rẹ́ mi kí n lè join in kitchen. Yeah, oh yeah. sorry ṣe ní kitchen ó jọ pé veranda lè máa ní. ó ti jọ settings veranda all right mo ń bọ̀ yeah. Fifteen million naira ló gbé dání ẹ̀. action boss. no mistake. Yes, sir. action. boss. kò sí mistake o. Yes, sir. see you soon. Yes, Jackson, support him more. Okay, boss. ọkàn owó ìfún mi kò pé. àmì bìrìkì gèmi lọ́ba èmi lọ́ba àmì bìrìkì èmi lọ́ba jagajaga ban jaga di master in this game we move on a better My máa get it gẹ́rẹ́rẹ́ bí ọgbàrá òjò tẹ́nba sì fẹ́ gbọ́wọ́ my phone wọn be commando. Ani, tẹ́nba pẹ́ sí wá ó ti pẹ́ sí kò àwa láìlẹ́nu the new ghetto tẹ́nba pẹ́ sí wá ó ti pẹ́ sí kò ó ti bẹ́ sí kò the pẹ́ sí the ó ti pẹ́ sí ghetto tẹ́nba pẹ́ sí wá ó ti UVM. Google Map. Avenue. Code. 00214. Are you here with someone? ń ṣe ẹ́ à ṣé mo kí mo ti máa sọ fún ẹ pé kó máa fara balẹ̀. ìgbà tí mi ò rí nípa mi mọ́tò tẹ́lẹ̀ ni. mọ́tò ká mi ṣó ti yẹ gbà gbà. náà wọ́n ní mo gbé fún àwọn. Bímbọ́ kí ló máa ṣe náà kí ló máa ṣe náà mo gbé nǹkan fún ẹ o ti bẹ̀rẹ̀ sí ní máa tú. ṣé o ní kókó wà lọ ojú ò gbọ́dọ̀ rí o ò ah, ah. gbọ́dọ̀ tú o tí bá ti délé èmi àti ẹ àjọsọ̀rọ̀ pàkó tó wà mẹ máa lọ lé right now máa lọ lé olú máa lọ kí máa wo kí máa wo pákó ẹ. It is going to be hot today than for some today. It is going to be hot today, more interesting. It is going to be hot today. It is going to be hot today. We go far. Ẹ káàbọ̀. Kò kàn gbé nǹkan fún ẹ. O ò jẹ́ ká wo nǹkan tó wà nù ẹ. Ṣé bá yí àwa méjèèjì lájọ́ ń lọ tán ṣe fún ẹ? kí ló ṣẹlẹ̀. mi ò lè ṣe ah, mami ẹ má bínú ẹ̀yin bá ṣe ń bọ̀ ni mo rí bọ̀dá mi lọ́nu wọ́n dẹ̀ gbé báàgì fún mi bọ̀dá mi dẹ̀ kì mí lọ pé mi ò gbọ́dọ̀ ṣí o ó dẹ̀ ní kí n ṣe. mami ṣé nígbà tí yàn gbé nǹkan fún wa àná náà dẹ̀ ń gbé bọ̀ àǹtí ẹ̀ nímọ̀ nǹkan tó wà nú ẹ̀ ni. ẹ ńgbà tẹni tó ní nǹkan ibà gbọ́n ẹ̀ ní ọmọ ìyá ẹ̀ ló ní ó dẹ̀ ti ṣòfin fún pé kò ṣí kò sí ohun tó fẹ́ ṣe fún ẹ wá gbé wá gbé wá kí n lọ tọ́jú ẹ̀ fún ara mi gbé wá kí n bá yín tọ́jú ẹ̀ ẹ má sọ yẹn dìjà láàrin ara yín. inú ò ṣe. mi ní ṣe wọn gba àgbàtẹ́gbọ̀n ẹ̀ ti sọ fún un àṣẹ tó bá ti pa ló máa ń gún bí. Ah, ah. ẹni tó láṣẹ inú ilé yìí nìyẹn òun ló sọ wípé kán má ṣì kí la fẹ́ ṣe fún. ó ní nǹkan tí ní ká ṣe tó bá dé bíbá tó bá ṣe ojú gbogbo àná ṣàlùmọ́. wá tì mí wọlé kò sí nǹkan tó fẹ́ gbé bẹ́ẹ̀ kò lè gborí èèyàn síbẹ̀ ábà lórí èèyàn ló máa gbé bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ ló mọ ohun tó wà ń ẹ ní ṣe náà. Uh-uh. ṣó ṣẹ̀ṣẹ̀ kí èèyàn kan gbogbo gbóyà kó lè tọ́ ọmọ kìnìún lẹ́nu. iná ni mí help Oh boy. Mo máa pa ẹ́. Mo máa pa ẹ́, mo máa pa irọ́ ẹ̀. Owó mi dá. Bó ṣe bá wà bẹ́ẹ̀ kan tẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀. Bàbá mo forí làkú lọ ni tí o máa ṣe pé mo jáfáfá pé mo sáré lo ot street bàbá abọ́dọ̀ ń pa ìwọ̀dí ẹ̀ kò sówó lọ́wọ́ mi tí bá ráwọn guys tó wá ṣiṣẹ́ yẹn bàbá na carry the money no be me. you sabi lie o oh. kò ah. sówó náwó ẹ̀kẹ́. this kind nonsense na dey yarn for here now kí ni gbogbo nonsense tẹ́yìn méjì dẹ́ spill out now you dey jẹ́ ni jẹ́ wá bẹ́ẹ̀ ni. Ah. na me dey talk to sam gandhi ma wẹ́n ti ọ̀gbẹ́n ti wọ̀ you go fall you go fall tó wá bẹ́ẹ̀ ni you no dey ah. there now èmi ni mo wá bẹ́ẹ̀ mo mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. bàbá ló dey tell me nonsense. you are the jaga. ìran gangan ni bọ̀bọ̀ ìṣe ẹ̀. fifty million naira. I don't carry money now. I don't carry money now. Hey, hey, hey, hey, hey. Hey, guys, ẹni sùúrù, ẹni sùúrù, ẹni sùúrù hear wetin you talk. I say make you leave me. Our you dey mad. Now we dey talk wey you dey talk back. Ṣọ́jà wèrè ni. Ṣọ́ṣẹ́ pè fún ẹni. Táwa ló ń fún lóhùn. I know wetin happen. Na boss instruct us now. You no fit stop us. Ṣé wetin dey talk abi? Wọ́n ní kò kúrò bẹ́ẹ̀ kó fún aláìní. Guy máa fún ẹ left o. O mad ni. Ó fẹ́ bá sọ. Bàdó eléyìí ò lè gbọ́ o eléyìí yóò lè gbọ́ kankan sẹ́ẹ̀. ṣe wé kọ̀mọ́ àbólórí burúkú ni ẹ̀rù àdó ló fún ìyá ẹ̀ ní ṣáàṣì. àwọ̀ ni. abẹ́ kọ̀mọ́ jà yẹ kọ̀mọ́ fọ yẹn. akin ojú rẹ dáadáa. consignment ńkọ́ owó ńkọ́. pàdé why you dey talk like this now Show o money. mi mọ́ ni tí n bá tiẹ̀ fẹ́ farapamọ́ ṣé ìwọ ni máa farapamọ́ fún ni a ní orí báyìí ni mo fi lakú kúrò bẹ́ẹ̀ yẹn to say i no be sweet guy i no go come for there tó bá ráwọn gáàsì wá ṣiṣẹ́ yẹn báyìí ó ti street òun ni mo lò bẹ́ẹ̀ yẹn pé oh i still get one or two tactics wey i fit use comot ah ah tí o bá ṣe bẹ́ẹ̀ ni ẹrù tí mo gbé padà gan mi ò ní gbé padà wá i dey tell you money no dey my hand. akin shut up akin ṣé o mọ ibi tó wà ṣá eh? akitiwa máa parọ́ fẹ́ nìkọ̀ọ̀kan ṣé mi ló yẹ kó parọ́ fún mi ẹ́ àbó ti gbà pé bó ṣe débi àbó ti gbà pé mi mo mọ wá síbí báyìí ni ṣé o mọyàn tá à ń ṣiṣẹ́ fún jágà là ń ṣiṣẹ́ fún bó ṣe ń wo yẹn kò lé epo lójú ìsìn wicked soul to the core ṣọ́ọ̀bù yẹn ń sìn you see where you dey so no be where dey for dey do shishi like television wey no clear no be where dey dey do gbangbangba like celestial bell you dey hear me so. You don't dey get character of white fowl, you dey waka for darkness. Swear to God, Jaga will use you for sacrifice. I dey tell you, I look your forehead, get the smell for your head. Idiot. Akin. Pàtó wa no dey lie give you now. I know they lie give you. Money no dey my hand, So low on me. Tó bá wà me. I go give him now. Wetin I wan use im money do? No be my money now. I go give him Anything wey you wan carry come, give you bura, I go do him. Money no dey my hand. Akin. Ah. That's what you are. Carry anything. Come here. Come give me. Make a, make, a, make a, oh, make a cost myself. I go do him. Really? I go do him. Really? So fẹ́ gbọ́ tọrọ? Sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní location. Kò ṣẹ̀yìn jágà. Yes. Gbogbo nǹkan tó ju ẹ̀rí yẹn. Àti bó ṣe ṣẹlẹ̀. Àti bó ṣe parí. Àti bó ṣe bẹ̀rẹ̀. Kò ṣẹ̀yìn jágà. So you had better say the truth and nothing but the truth. tí máa gbọ́ ẹ dáadáa kó tó ń sọ ni wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jágà ló orchestrate ẹ̀. Exactly. all the same i no sabi anything about this money matter now mi mọ gbogbo nípa owó yìí ibáwo kí ni mo tún fẹ́ fi sọ fún ẹ pé kò sọ lọ́wọ́ mi báwo mo ṣe fẹ́ sọ bí a tún bá sọ fún mi kó ṣàlàyé fún mi pé kò fẹ́ ní ṣe ṣe máa máa búra bá kí n búra kó sọ lọ́wọ́ mi sẹ́ẹ̀. action kò sí lọ́wọ́ ẹ̀. kò sí olówó mi. the way it is now you don match line. ìkan kíkan tójú ẹ bá ti rí o máa fara wọn bẹ́ẹ̀ ni. bàdó bàdó bá ń ba láyé kò sí olówó mi bàdó bàmí ṣàlàyé fún jágà pé gbogbo kò sí olówó mi. ẹ dì mọ́lẹ̀ ẹ dẹ́rẹ̀. bàdó bàdó no do like this na bàdó brotherhood na bàdó no do like this kò sí olówó mi tó bá wà lọ́wọ́ mi máa sọ. I don't carry money now. Guy. Amalama labara níṣẹ́ de tòru tòru o. Má ṣe gbàgbé o. Jọ ọ̀rẹ́ ẹ̀ tó ti jí jáde, ibo níbi tó lọ tó máa ń jí lọ lára rẹ̀. Ìgbà tẹ́mi náà jí mi ò rí. Kò dẹ̀ sọ bí tó ń lọ fún mi, mi ò mọ bí tó ń lọ. A kàn jáde, kò ṣe pé ó ní kókó iṣẹ́ kan tó lọ ṣe. Èyí iṣẹ́ inú ilé kò sí kankan tó mú ṣe nínú ẹ̀. Tó bá ti jí báyìí, ó ń bọ́ta lọ ni á dì kùkù á dì kàkà àbọ̀tà. mami iṣẹ́ bíi ti báwo ẹ wọ àlejò ní ẹ fi sílẹ̀ kò lè ṣiṣẹ́ kankan ọmọ tẹ́ ẹ̀ rìn ọmọ olówó ni ẹ̀dẹ̀mú pa àwọn ọmọ olówó òun ṣiṣẹ́ kankan wọ́n bá ti wá wọn báyìí ọmọ ọ̀dọ́ ló máa ń ṣe gbogbo sẹ́nu lé kọ́ bọ́ kọ́ fọṣọ àwọn òṣìṣẹ́ kankan kọ́kọ́ jókòó nìkan máa wo tv ni ẹ wọ ẹ fi sílẹ̀. ó yẹ kó ṣiṣẹ́ bíi béèyàn bá ṣiṣẹ́ ní ibi tó ti wá tó bá délé tó jálejò ń bẹ̀ wà á tiẹ̀ yìí ṣe ọmọ dáadáa. mo ṣà ń ṣe èmi ṣà ń ṣe ẹ fi sílẹ̀ kó yọlẹ̀. Ah. ó dà kò burú ọ̀sẹ̀ kan ló lóun máa lò ó tún ti lọ́sẹ̀ kejì lọ kí ló ṣẹlẹ̀. Ah, ẹni tó bá dé máa béèrè lọ́wọ́ hello àǹtí mi no no no no nǹkan tá a jọ sọkọ lélẹ́yìn ah, ẹ kọ́kọ́ sọ pé one week nísìnyí ó ti ń di two weeks no no no no no no mi ò wà happy ibi tí mo wà èmi gan manage ni kì í ṣe pé ó wà comfortable fún mi. ẹ náà ọdún mi ò disturb wọn o tí n bá ní mo fẹ́ lo ọdún méjì ń bí báyìí kò sí nǹkan tí wọ́n máa ṣe sí i but nǹkan tó yẹ ni ló yẹ ni. láàárín èmi àti yín sìn when are you coming? another two weeks ọ̀sẹ̀ méjì again ẹ mọ nǹkan ẹ shorten ẹ jẹ́ kó jẹ́ ọ̀sẹ̀ kan like i'm tired kò sí wàhálà ẹ má ẹ mi ìfẹ́ o kò sí problem two more weeks ìgbà mélòó ni two weeks máa tún fi pé ok ó dàbọ̀. ẹ káàárọ̀ ma. àti ìfà. ẹ má bínú jàre ni àti wọn ń sọ̀rọ̀ kán jẹ́ kí n mọ bọ́n ṣe fẹ́ rìnrìn wọn báwo ni ibo ló wà lọ. Um, mo lọ fún sightseeing ni mo lọ wo gbogbo àwọn canal yẹn àwọn alùpùpù àwọn nǹkan tí mi ò kí ń wà used to. alẹ́ ìyá picture náà sígbà <laughs> tó bá ti lọ. mo take picture i have them here. <laughs> ó yà ṣe kẹ́ ibi tí ń pa mi lọ sí ẹ̀wà. àwọn kì í jẹ́ kébì náà help ẹ̀ kí n tiẹ̀ wo bẹ́ẹ̀ tó máa ń sè é ṣé ẹ̀wà drop ni àbólóyin. I want to ni. olóni <laughs> òun mọ you ń pẹ́ jiná yes ma. ó jàre ibi bí ìbòjú wọn. The street is a place of blessing, oh. The pieces are on ground for you to pick. And at the end of the day, one more pé orí yeye ni mo gùn. tẹsẹ ló gbọ. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi màdó màdó help me help me màdó. Ah, ah. ẹ̀rọ mi ló màdó ah, màdó. Òrùkù tìǹdì tìǹdì, òrùkù tìǹdì tìǹdì. Obìnrin kan wà, ó bí ọmọ méjì ní ọjọ́ kan náà ní oṣù kan náà ní ọdún kan náà àmọ́ wọn kì í ṣèbejì báwo lè léyìí ṣe jẹ́. ọmọ ìlú yìí jìnnà gan-an. ìlú tí yín ni ò jìnnà. ìjọmọ ìlú tèmi ti wá ṣá. bọ́láńlé mo dé ìlú yín bẹ́gà ló kọ́kọ́ welcome mi. kú ilé o. ọ̀rẹ́ kò ẹ káàbọ̀ ẹ sí o. ọ̀rẹ́ mi nìyẹn. bò ní sẹ́bò ní gbogbo nǹkan. yàgbà ẹ kúlé. bọ́láńlé kọ́nà. èmi ni yàgbà. bọ́láńlé àṣàbí. owó ní ọdún nu o. bẹ́ẹ̀ ọdún tó mọ́rẹ́ rẹ wáyé ẹ ṣọ́ra o torí oríṣiríṣi nǹkan ní ń bẹ́ ń ta oríṣiríṣi afẹ́fẹ́ ní fẹ́. You think something is wrong? Something like what? I don't know. What do you mean you don't know? Ah, oríṣiríṣi èèyàn ní. Ẹ ṣọ́ra, ẹ ṣọ́ra ṣọ́ra. kí ló ṣẹlẹ̀ orúkọ mi ni àrùn àwọn èèyàn máa ń ṣì mí mú gbà míì bí ẹ̀dá búburú ni mí léyìí tó dẹ̀ jẹ́ wípé rere tí mo ṣe ó pọ̀ ju búburú tán rí lọ apẹ̀rẹ̀ àparò ó jáko ikú ọ̀nà níbọ̀ yìí ẹ bá mi bẹ̀ kúkú má pa mí. àtẹni tó sọnù àtẹni tá a rí kò sẹ́ni tí kú ò lè pa. èmi ni ìdádúró. èmi ni ìfàsẹ́yìn. èyí ṣe tí wọ́n ń pè wá. ilé iṣẹ́ tí wọ́n yẹ wá lẹ́nu. èyí ṣe tí wọ́n ń pè wá jáde kúrò níbi ìsinmi wa. báwo lẹ ṣe máa lanu tẹ máa sọ pé ẹ fẹ́ máa ní nǹkan ṣe pẹ̀lú mi ẹ̀yin ẹlẹ́ran no honestly kátẹ ni mo tẹ̀ fẹ́ ṣe nǹkan ṣé bí ẹlẹ́ran wa ni mi ò láìkẹ́ ẹ kí n ríra yín ṣá. ẹ tó bá rọrùn kò sí problem bẹ́ẹ̀ kúkú gbà fún gbà yẹn. ọlọ́run máa jẹ àbàṣà kí n gbà fún bàbá ẹlẹ́ran. náà kí lọmọ yẹn fẹ́. ó wá jáde fún un now ah what are you talking about. ibi tó ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn tó bá ti charge phone tó bá yá wọn wá yá port tó bá yá ní àbọ̀ ah, dáṣẹ́mọ̀ lè wo movie tó bá ti ń di pé wọ́n ti wo movie wọ́n ti wọlé sí ẹ lára gangan yẹn òjìlá rẹ kò tòkìtì Ọlọ́run Bọ́lájí ló kẹ ẹ ó kẹ ìgbà tọmọbìnrin ló ń ṣe mo ṣe bí wàá fílẹ̀ wàá jẹ́ kó máa bá tiẹ̀ lọ àìmọye pọ̀ títì. ìyẹn tó bá náà fẹ́ mú pàṣẹ́ntéèjì tó ju tiwa gangan lọ. ẹ gbà jàre fifteen thousand. máa kó lọ. kí ló lè tún yẹn. torí tiẹ̀ ni tí má tún gbọ́ lọ ẹrẹ lọ ẹkí mọ́tò ọ̀pá ni. èmi ló gba ìfẹ́rẹ́ owó mọ nígbà tí bójú lóge sọ̀rọ̀. òròpó yẹ dáa lọ́rùn ìfẹ́rẹ́ owó mọ ní sọ́fẹ́ kí n tún kọlà sẹ́kẹ̀rẹ̀ ni. ṣé o ti rí àwọn pictures ti lu sẹ́ǹsì ẹ̀? mo ti rí gbogbo ẹ ibi tá a máa sùn nìyẹn. ìṣẹ́ ló ka dùn o ah! ìṣẹ́ ló kọ́ láyé yìí. Ah! tó bá mi bí màá yìí ṣe handle mi àfi bíi mi ò sún mọ́kùnrin rí mo enjoy máa ẹlẹ́ran yẹn débi pé ah! bàbá yẹn dùn nǹkan tó wà kí sẹ́sẹ̀ rà gan. tó bá ń pe àwọn obìnrin gidi wọn náà máa dáhùn gbogbo nǹkan tó bò ni mo ti mọ̀ afẹ́fẹ́ ti fẹ́ àti rí kìíní adìyẹ gbogbo nǹkan tó yẹ gbogbo kò bò. kì í sì wọ́n lọ sọ fáwọn fámìlì ìtẹ̀mí wípé tó ìwọ ni ìyàwó mi ni tí wọn bá wá rí ọmọ lẹ́yìn mi lónìí dákun ṣe ọfẹ́ sọmídà lámùbọ́ ni. nínú ẹwà kí ló ṣe é what has come over you. ó kàwé na ayé aláyé ló fẹ́ máa leave this is not you. tó bá sá lọ ṣé ó gbàgbé pẹ̀sán máa kí sá. ó lè débẹ̀. Ah. èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. action, action. You don't go go action, action. You don't you don't action, action. You don't go go action. Action, lama, dance, lama, dance, the street asalamata salamata sa nilungu nilungu la bete hey thousand The gutter got me stronger

wò Action, either, action, action e don go go action action dey even action e don e don action action e don go go action. Action lamatan salamatan sa lori street Action lamatan salamatan sa nílùú ń bú Nílùú ń bú làbẹ̀tẹ̀. Hey. The gutter got me stronger. The ghetto got me bigger. I'm a bow for any bread. Oh. What deli so deep.